tọ́ sọ́nà tọ́ sọ́nà means guide tọ́ means guide a nílò ẹni tí yóò tọ́ wa sọ́nà a nílò ẹni tí yóò tọ́ wa sọ́nà